insha Allah ta'ala a máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí à ń sọ nípa salafuna qaida at-tanmiyah adh-dhatiyyah wal-alaqat al-jamila thirty principles fún personal development àti fún relationship tí ó rẹwà láàrin ara wa níbàámu sí ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ pé innama bu'ithtu li utammima makarima al-akhlaq anábì ní ọlọ́run ọba ó gbé mi dìde láti wá ṣe àṣepé lórí ìwà ọmọlúwàbí ìwà yáàyè nígbà mo fi ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wa yuzakkihim wa yu'allimuhum al-kitaba wal-hikma ìyànàbì sallallahu alaihi wasallam yóò máa kọ̀ wá mọ́ ibi tí a bá kù sí ní sheikh wa al-imam Sa'idi wọ́n ní at-tazkiyah àfọ̀mọ́tà níbi ọmọ ṣe fún wa minal akhlaqi arradila níbi àwọn ìwà ìbàjẹ́ àwọn ìwà tí ó dáa ẹgbẹ́ ìwà tí ó dáa ni ló máa ń ba àlákọ̀ láàrin ẹbí láàrin ọkọ àti ìyàwó ni bàbá àtọmọ ni kó tó di pé yóò extend data láàrin ọ̀rẹ́ àwọn abániṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé nínú nítorí ká mójútó òun ni alkolok ìwà ọmọlúwàbí uh, sheikhul islam ibn qayyim rahimahullah ta'ala wọ́n ní ad-dinu kullu khuluq wọ́n ní ẹ̀sìn wa ó ní bá ṣe gbogbo ẹ̀ pẹ̀lú al-khuluq ìwà yáàyè ìwà ọmọlúwàbí lẹ́ni insha Allah ta'ala al-qa'idatu ar-rabi'a principle ẹlẹ́kẹrin nínú thirty principles tí a fẹ́ fàyọ nínú al-Qur'an karim ó ní principle khudh al èyí tó mean pé learn to overlook learn to forgive learn to let go nínú principle tí a fi máa ń ṣe ayé nínú principles tí a fi lè ṣe ayé tó fi lè rí ayé ṣe ẹni kí learn láti let go ká máa gbé nǹkan ká máa gbé kúrò ní ara ká foríjì àwọn èèyàn ká gbàgbé ọ̀rọ̀ àná bí wọn lẹni tí yorùbá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́ nìkan àbá ṣeré so principle yìí principle tí ó ṣe pàtàkì ni mo pè ní khudi al meaning learn to let go ká kọ́ láti mọ bí a ṣe máa ń gbàgbé ọ̀rọ̀ àná ká má máa tẹnu mọ́ ọ̀rọ̀ tó ti lọ learn to forgive ká learn láti foríjì ara wa. principle the third principle mo link ẹ̀ mọ́ the third principle tọ́lọ́n bá sọ pé waja'alna ba'dakum li ba'din fitna ọlọ́run bá subhanahu wa ta'ala ní àṣeyín ní fitna fún ara yín ẹni tó ní mímọ̀ fitna ní fẹni tí ò nímọ̀ ẹni tí ò nímọ̀ fitna lọ́lọ́run fi ṣe fẹ̀ntó ní mímọ̀ nítorí pé alhassad ẹ̀kẹ́ tá lè wá lọ́dọ̀ ẹni tí kò ní mímọ̀ àbí lọ́dọ̀ ẹni tí kò lówó sọ́dọ̀ ẹni tó lówó tó ní mímọ̀ bákan náà alkibru wal ujub àbí àtàhálì ìmọ̀ àwọ ẹni pé abẹ́tà àwọn yòókù ó lè ṣe olówó lórí ẹni tó jẹ́ aláìní àbí kó ṣe onímọ̀ lórí ẹni tí ò mọ̀ tó pride kéèyàn máa wo pé òun ju àwọn yòókù lọ nígbà mo fi ń tán nàbì sọ pé alikéboro bàtọrọ lẹ́hàkí ọ̀gọ́m tó nà lẹ́bi ní ìgbéraga òní kéèyàn òdodo àti kéèyàn máa wo àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni pé wọn àtó èèyàn àbí wọn jámọ́ kankan bákan náà ẹni tó jẹ́ aláìsàn fìtínà lọ́lọ́run fi ẹni tó lálàáfíà ṣe fún ẹni tó fìtínà ni ọlọ́run bá fi aláìsàn ẹni tó rẹ̀ ọlọ́run fi wọ́n ṣe nítorí pé aláìsàn yóò máa bínú pé ẹni tó lálàáfíà kò kà ń kún ẹni tó lálàáfíà òun náà lè máa bínú pé aláìsàn yìí kò appreciate létò tó ń lè ṣe ọjà alina bá ọdọ kan lè bá ọdọ fìtínà wọ́n ní ابن Ibn Abbas radiyallahu anhu wọ́n ní ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ lè tẹ̀sùbẹ̀rún kẹlẹ̀bà lẹ́yìn láti mú sòrò so extension principle yẹn àbí practical application principle yẹn ò ní kódìlẹ̀ àfọwà learn to let go learn to forgive learn ọkọ àti ìyàwó learn to forgive learn to let go bàbá sọ́mà learn to forgive learn to let go. Surah Al-Quran, that's the principle on the Surah Al-A'raf. Quran chapter 7, verse 199. Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa Muhammad sallallahu alayhi wa sallam, يقول خذ العف هو النبي صلى الله عليه وسلم خذ العف وأمر بالعرف وأعرض عن الجاهلين لولو متاني خذ العفو ìtumọ̀ ẹni pé learn to forgive learn to let go olùwàníwà anábì sàmójúkúrò wà múrùbílẹ̀ off máa ṣe nǹkan tó jẹ́ pé ó jẹ́ standard pàṣẹn tó bá tó bá tó bá mu ní tó bá bá mu ni kò máa pa láṣẹ wà á rí anil jahili bákan náà gorí kù lọ́dọ̀ aláìmọ̀kan Sheikhul Islam bin Taymiyyah rahimahullah wọn ni adìyẹ àyà wọ́n ní ayọ̀ ọlọ́run ọba tó wà ní Suratul A'raf Quran chapter seven verse one ninety nine tọ́lá ọba sọ pé kóde ilẹ̀ af ìwà nẹ́bí sàmójúkú fáwọn èèyàn wọ́n mú bil 'urf lọ́ba ni wà nẹ́bí pàṣẹ nǹkan tó bá jẹ́ nǹkan tí ó dáa wọ́n á rí anil jahili àwọn aláìmọ̀kan mọ́kà wọn kún má má fọkàn sí ní tá aláìmọ̀kan bá ń sọ Ibn Taymiyyah rahimahullah òní àbí ilẹ̀ àyà àyà yìí fi àjìmá wọlé àkìláàkì alkarima òní sọ́márì ìwọ́mọlúàbí ó wà ń bẹ́ fàfi àkìdí làáfù min àkìláàkì yìí òní torí pé níbi àyà yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́ba ní kí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kó forgive àwọn èèyàn kó lẹ́yìn let go tí àwọn sálàfàlà sọ́ọ̀lẹ̀ tí wọ́n ṣe tafsiru àyà yìí wọ́n ṣàlàyé àyà yìí ní ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ pé gbólóhùn ọlọ́ọ̀bá sọ pé kódìlà àfọwà wa anábì sallallahu alaihi wasallam sàmójú kúrò máa let go wọ́n ní ìtumọ̀ àkọ́kọ́ ni asọ́fọ̀ an isaati al-musi kí a forgive tí ó bá fẹ́ wọn والإيراد والتجاوز عن ذلك بحيث لا يقف عند الإساءة wíkí a máa ma kọ̀nsídà ibi tí yẹn ti fẹ́ wá káde máa ma fi bí ẹni tó bá ti fẹ́ wá lọ tọrọ bá ti lọ lórí ẹ̀ máa ní ẹlẹ́ẹ̀kejì kódìlà àfọ wọn ní túmọ̀ gbólóhùn kódìlà àfọ wá òní máa àfà ayé máa záàdá fi máa yẹ tẹ̀sùn bí àmúhálì pé ká mọ̀ mọ̀ ká mọ̀ mọ̀ ká mọ̀ mọ̀ ká mọ̀ mọ̀ òfà bá mo fẹ́ pé ká mọ̀ bí ẹni tó jẹ́ pé tá a bá ní access sí property àwọn èèyàn ká mọ̀ iná mójúkó <laughs> ìyẹn you are mine we are together olúwa ni kóde ilà àfọwà wọn ni ọlọ́ba sọ fún anabi sallallahu pé n tó bá ti involve dúkìá ẹlòmíì wà nábì máa lámòjúkọ mẹ́ẹ̀nì mọ́mọ́ kọjá ààlà ń bẹ́ ẹlòmíì wà tẹ́ bá fún ní àǹfààní inch ó máa lọ miles ọlọ́run wà nábì nínú ọmọlúwàbí ni pé khud al-afwa ìwà nábì sallallahu alaihi wasallam khud al-afwa nínú nǹkan oní nǹkan tó bá ti rí díẹ̀ fi yókù lẹ̀ so àrínú àwọn ẹlòmíì tí wọ́n sọ pé ìtumọ̀ khud al-afwa ó ní pé tasaddaq bima zada an hajatika wa hajati alik ìwà nábì let's go bùkátà tó fẹ́ gbọ́ tó bá ti gbọ́ bùkátà rẹ̀ àtàwọn aráalé ẹ̀ nǹkan yòókù fi ilẹ̀ fáwọn èèyàn so ìtumọ̀ ẹni pé ìwà nábì sallallahu alaihi wasallam mọ́mọ́ jẹ́ tó mọ̀ wá over concerned pẹ̀lú tó fẹ́ jẹ́ tiẹ̀ tó bá ti rí bùkátà ẹ̀dọ́ tó gbọ́ bùkátà ìyàwó àtọmọ kó lè là Let's go yòókù jẹ́ kí yòókù jẹ́ kó bọ́ sí ọwọ́ àwọn èèyàn ara wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ah, nínú wọn ò ní ah, Abdullahi ibn Abbas radiyallahu anhu wọ́n ní ìtumọ̀ kó de la afwa pé ìtumọ̀ pé ọlọ́run bá ní kànáàbí kó sàmójúkò kó let go wọ́n ní pé anfikil fadla excess máa ná excess tó bá ti gbọ́ bùkátà ẹ̀ tán ná excess ná lórí ẹbí láwọn extended family na lórí na lórí ọ̀rẹ́ la àfọwà let's go mọ́kàn máa kó ilé ayé mọ́kàn máa kó jọ lásán wàlmánà fàálì ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ònàwà wàlmánà mashhur inda salaf eléyìí ìtumọ̀ tó popular jùlọ náà salaf ìtumọ̀ òní pé kódìlà àfọwà ìwà náà bí sọlá sọlá àwọn ìṣesí àwọn èèyàn tó bá rí tó wà disgusting tó bá rí ìṣesí àwọn èèyàn tó wà nẹ́bí máa gbójú Mm, ibi táwọn èèyàn bá kù sí má máa fojú rẹ má máa fi wò wọn kóde ilẹ̀ àfọwà máa ní àtẹ̀mára máa lámójúkọ nínú sọ Bukhari asar wa lọ́dọ̀ Abdullahi ibn Zubair wípé dúnú ọlọ́run bá tó sọ wípé kóde ilẹ̀ àfọwà wà nábì let go innama unzila kóde ilẹ̀ àfọwà min akhlaqi nas ó ní dọ́là ọba ń sọ níbẹ̀ ni pé wà nábì sallallahu alayhi wa sallam inadequacies àwọn èèyàn ibi táwọn èèyàn tẹ́ bá jọ interact ibi tán bá kù sí má máa wò ó má máa wò bẹ́ẹ̀ torí pé gẹ́gẹ́ bí ilé orin tí mo mú alánà ó ní wa'lam bi annaka in talabta mu'adhaban rubta shatat man dha alladhi ma sa'aqatun wa man lahu al-husna faqat tó bá sọ pé òun wẹ́ tó máa understand it perfectly tó máa ń sọ pé òun wá ẹni tó jẹ́ pé ó máa lè read the feelings ẹ̀ accurately èèyàn nílọ̀rẹ́ ni o ó ní man the levy man sakat ta lẹni tó jẹ́ pé from A to Z gbogbo conduct ẹ̀ yóò wà pleasing gbogbo conduct ẹ̀ yóò wà acceptable kò possible khudila afwa learn to let go and move on and move on and let go ó máa ń jẹ́ kó عن عبد الله بن الزبير رضي الله عنه ونقول لهم تناصر خذ إلى عفو تو النبي صلى الله عليه وسلم ما let go من أخلاق الناس ما نازعوا إياه وعنبي صلى الله عليه وسلم mama mama mama mama pẹ lórí ẹ tó bá tẹlẹ tó ṣe tó dùn ọ ìwọ máa bá tiẹ lọ so inú rẹ wáyà mi wọn ní ibùdó Zubair radiyallahu ta'ala anhu ọ̀gbìn kọ́dẹ̀lá afọ́wàmìn àkìláàfínà ọlọ́run anábì máa ṣàmójúkò fún báwọn èèyàn fi ṣe tó kù díẹ̀ káàtó wọ́n ní abdullahi ibn zubair radiyallahu ta'ala anhu wọ́n ní wallahi la'akhudannahu minhum ma sahibtuhum mo fi ọlọ́run bá búra màá mọ̀ dójúkò fáwọn èèyàn as long as tí bá wà láyé tí mo ń díl pẹ̀lú àwọn èèyàn sòyìn tí mo fẹ́ lò nínú fásitì kò ní pé meaning tí àwọn meanings yòókù náà ó correct sápẹ̀dúwì gbọ́lọ̀ kóbìlà àfọwà let go nípa pé mama di nǹkan mọ́yà jù tí wọ́n bá ti lè gbọ́ bùkátà rẹ̀ bùkátà àwọn ẹbí nǹkan yòókù kéèyàn fi ṣàǹfààní fáwọn èèyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbà sallallahu alaihi hadithi sí àwọn Aisha radiyallahu anha pé ànábì pa ẹran àwọn aráalé ànábì sallallahu alaihi wasallam wọ́n ti há ẹran tán nígbà tí ànábì ò fi wọlé ànábì wọn bẹ̀rẹ̀ pé madha baqiya kí ló kù nínú ẹran tá a pa wọ́n ní àwọn Aisha radiyallahu anha ó sọ pé qad faniya kullu shay illa dhira'a gbogbo ẹran yẹn ló ti tán àfi apá ẹran ẹ̀yọ̀ kan náà ló kù ànábì ní baqiya kullu shay illa dhira'a ànábì ní gbogbo ẹ̀ ló fẹ́ kù àfi apá ẹran kan ìtumọ̀ kó dùbẹ̀ ló sẹ́kù ni pé wà máa tó kọ́ dìímù lè anfusikum min khairin tajidu inda Allah ní bá ti síwájú fúnra yín ẹ bá lọ́dọ̀ ọlọ́run huwa khairan wa a'zama ajra wọn ni ẹ bá tí ó da tó bẹ́ẹ̀ ṣe pírẹsẹ́ǹtì ẹ̀ fọlọ́run bá lọ ẹ dẹ̀ bá ẹ̀sán rẹ̀ tí ó tóbi ló expect lọ khudh al-'afwa from my personal uh, experience mo ti observe pé tí wọ́n bá ń pe nǹkan ní owó owó in particular abẹ́gun kápẹ́yà lè fi ṣe aljud mo rí pé ẹsẹ̀ kan ní kíní yẹn ni from personal experience nítorí mo mí pẹ̀lú pé ẹsẹ̀ kan ló ní pé tí èèyàn bá ti decide láti ṣe èèyàn máa ju nǹkan yẹn lọ immediately kò sí iye tó wó lè jẹ́ tí èèyàn bá ti decide láti ná tó yẹ pé kò ń dẹ̀ ṣe pé ìgbà téèyàn ń ná yẹn ó wá affect personal needs, basic needs for that matter yẹn wàláhì immediately náà lèyìn àti rí relief ń bẹ̀ even kò jẹ́ a million kò jẹ́ jù bẹ́ẹ̀ lọ níbẹ̀ ní level bọ́lọ̀ bá fi ṣe oníkálukú wa ẹ máa rí pé immediately ẹsẹ̀ kan ló ní tẹ́ bá ti kan ẹsẹ̀ kan yẹn ó máa wà nílẹ̀ lẹ́yà kàtà ni so tá a bá sọ pé kódé là á fọ wa òun náà ni pé wọ́n máa di nǹkan mọ́ra ẹlòmíín wà aṣọ kúnnú gbogbo wardrobe ẹ aṣọ mi kò ní débẹ̀ thirty ó lè má débẹ̀ thirty forty days ẹlòmíì mọ́tò kúnnú gàrájì ẹ mọ́tò tẹlómi fi kọ́kọ́ ṣe ilé ayé bátìrì dẹ bàjẹ́ mọ́ nínú kóde la àfọwà let's go ó jẹ́ kí n sọ pé irú gbólóhùn yẹn náà kóde la àfọwà ibùdó àbáfi ló tún ó relevant dáadáa pé ẹ máa let's go béèyàn ṣe máa ń ṣe ilé ayé nìyẹn èèyàn ní mọ́tò mẹ́ta mẹ́rin ọmọ ìyá ẹ̀ ó sọ́fà ó lè di mọ́tò kan kan kan kan gádà rẹ̀ gádà confidence àbúrò wọ́n gbélé e lọ kọ́dé là á fò wá torí pé ìwọ gan mọ̀ pé mọ́tò tó ń hòdì ẹ̀ kò relevant kò wúlò fún ẹrí lè òòló ọmọ òòló ìyàwó òòló ẹran tí àdìs anábì wa sọlá àṣàlá tánàbì sọ wípé sọlọlọ àrẹ ọsẹlá anábì sọ pé دار أو بيت لرجل وبيت لامرأته وبيت للضيف àrẹ́bí ní ọkùnrin ó ní ìdí yàrá kan ìyàwó rẹ̀ ó ní ìdí yàrá kan tó máa fi sí wọ́n ní ìdí yàrá kan tó jẹ́ tàlejò àrẹ́bí ní wà rọ́ọ̀bì olè ṣàìtàn ẹlẹ́ẹ̀kẹrin ṣàìtàn ni ó pọ̀fẹ́sẹ̀ ó rí wọn pé vacuum tó bá ti wà yóò wà fún ṣàìtàn kódìlà áfù ó lè túmọ̀ ní pé ẹni tó láṣọ púpọ̀ dáṣọ àwọn ẹlòmíì fẹ́ pé tó bá dáṣọ inú wọn dùn ẹni tó nílé púpọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ ń sọ́fà ilé mi tí ìgbélé sheikh abu ẹlọ́mọdé bẹ́ẹ̀ kóbìlà afu wọ́n ní àìlàmójúkù ni ló jẹ́ kẹ́rù wèrè pọ̀ ẹ̀báwo eléyìí náà tó gbé nínú ìgbésí ayé wa ó mọ́ wà lára reservations tá a máa ní nípa ara wa náà tí wọ́n bá ní ọmọ ẹ̀yà ẹ̀gbọ́n ni àbúrò ni tí ò bá ní àlàáfù ọkọ̀ tó ti lò dó kò tó lè yànjẹ fábù rẹ àwọn yẹn ló máa bú ó máa máa lose respect kóbe làáfù wá ṣùgbọ́n ìtàn sọ gangan ni pé àlàáfù min akhlaqi nas ilé náà relevant báwọn èèyàn ṣe máa ń ṣe fọlọ́niwà nábì sallallahu alaihi wasallam kóbe làáfù wá ìwà ànábì sallallahu alaihi wasallam ànábì tójú ó má rí táwọn èèyàn rò púpọ̀ nípa pé wọ́n ṣe gbá wọ́n ṣe àwo fún ẹ alàlámà tó sì rí ìrọ̀ṣùmọ̀ lọ wọ́n ní áàbì ilẹ̀ àyà wọ́n ní àyà yìí جامعة لحسن الخلق مع الناس وما ينبغي في معاملته wọ́n àyà yìí àyà yìí dítẹ́ẹ̀lì bó ṣe yẹ ká máa lò pẹ̀lú àwọn èèyàn فالذي ينبغي àyò àmìlà náà wọ́n ní bó ṣe dá fàlẹ́bí yambari àyò àmìlà náà sàbí wọ́n ní tó dá ká máa fi báwọn èèyàn lò àyà kòdàlà àfọwà ó ní ká máa gbójú ká máa let go ayé máa samahat bí anfusahum wà máa sáwùlà àlẹ́yìn min al-a'mali wal akhlaq wọ́n ní nǹkan tí àwọn èèyàn bá fẹ́ yọ̀ǹda fún wa nǹkan tó bá rọrùn fún wa nínú iṣẹ́ nínú conduct káwà satisfied pẹ̀lú ẹ̀ fẹ́lá yóò kàlẹ́ fún òun mẹ́ẹ̀lá tẹ̀sán àbí tọ́ba ẹ̀wọ̀n àwọn introduce nǹkan míì wọ́n ní ká má máa compel àwọn èèyàn láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe naturally bali yashkuru min kulli ahadin ma qabalahu bihi ní tó kálukú bá gbé wá ká dúpẹ́ fún ní kálukú min qawlin wa fi'lin jamil níbi ọ̀rọ̀ àti níbi ìṣe tó dáa ẹbí ń fún wa ní mo máa ń sọ̀rọ̀ kan mo ní àwọn èèyàn nígbà míì wọn mọ̀ rí pé ìbálò àwọn èèyàn gan odidi fánì kan ni odidi ìlànà kan ni fánù màrífàtì nurse wọ́n mu àmàlàtì nurse wọ́n mu àmàlàtì nurse ká dáwọn èèyàn mọ̀ ká dẹ̀ mọ̀ bá ṣe bá wọn lórí ẹ jẹ́ ń fún ẹ jẹ́ practical examples eh, mo mo mo láwọn èèyàn tó pọ̀ naturally lẹ́gbẹ̀ẹ́ mo dè mọ nínú àna ọlọ́run bá mo mọ elastic limit oníkálukú so naturally mo mọ̀ pé ok n tó ń kálukú bá lè offer mo appreciate it but mi lè push èèyàn kọjá limit rẹ̀ eléyìí nù nǹkan tí yẹn gbọ́dọ̀ understand mo mọ nínú ọ̀rẹ́ nínú alájọṣe pé ah, ní tí mo rí pé ó máa dáa jù ó ní pé wo ẹ má gbèmí délé ẹ jẹ́ ìyọ̀ǹda yín because mo mọ level sacrifice àti level commitment oníkálukú lè ṣe kìíní orílẹ̀ assist me naturally ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ máa ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa àfà tẹ̀ mọ́ pẹ̀lú àfà yín a kì í lè appreciate kìíní yẹn a fẹ́ mọ demand lọ́dọ̀ àwọn èèyàn kọjá nǹkan tí wọ́n lè offer naturally so mo ní ẹgbẹ́ naturally mo rò pé kí ní nǹkan lè kú gírì pé let's go and it's a best friend gbogbo èèyàn kọ́ ló lè di pé oya kò ń lè jẹ́ àlọ́ no it doesn't work that way báwọn èèyàn máa ń vi àwọn nǹkan ní ìtàn bá rí wọn kí mọ̀ pé no it's more than pé okay àwa làáfà àwọn àwọn ni kinní kan bí kinní ẹ̀ṣẹ̀ wa wà lọ́yìn àárín ọ̀rẹ́ ló wà lọ́dọ̀ ìyàwó àti ọkọ ó wà lọ́dọ̀ bàbá àtọmọ kéèyàn mọ límìtì àbí extent ibi tó ń kálukú tó lè sacrifice ní kódìlà àfọwà subhanallah tẹ́nìkan bá lè offer help láàrin oṣù kan ó ti tó ìwọ náà take care the remaining twenty eight days àbí twenty nine days tó sùn kan fi pé irú àwọn nǹkan wọ̀nyí tá a bá ti mọ̀ ó máa ń dá wa làkàlẹ̀ kí a mọ̀ pé yes extent ibi tí wife mi lè support mi máa lélẹ̀ pé tó bá lówó lọ́wọ́ owó rẹ̀ ò dùn yá ẹ kò dé la afua, let's go kò níbi kí yẹn argument ṣé kò wà ridiculous kí kí ọkùnrin àtobìnrin bàbá àtọmọ ká ṣàkíkọ tán kíjà wa ṣẹlẹ̀ nítorí pé ìyàwó ò fọkọ àbí kò yọkọ lówó tí ó pa níjọ àfikọ ridiculous things hold it afua let go ó ti mọ̀ pé ìyàwó ẹ̀ ó lọ́ọ̀fù ẹ̀ ó ń dáná fún ẹ̀ ó ń tọ́jú ọmọ bọ̀ tó bá di bíi pé owó kékeré kan tẹ̀ lọ́wọ́ hold it afua weakness ti ẹ̀ nìyẹn oníwà lẹ́bi mo ọ̀rọ̀ ṣèkè sẹ́yìn níyẹn náà máa fi parí inṣàlá wọn fa lẹ́bi yàmbá di àyìnyọ àmì lànà àfàbí náà mọ̀tàkàn yẹn oníwà ìtajà wà zù am tafsirihim ibi tó bá kù sí ká dojú kúrò ń bẹ bákan náà kí a má máa wo àléébù àwọn èèyàn wọn ni wàlẹ yàtàkàbà wàlẹ yàtàkàbàrú aláṣọgẹrẹ lè fi gọrì ká má ṣe ìgbéraga sọmọdé torí pé kò tó wa tá a bá jẹ àfa ńlá ká má sàkọ sáwọn àfa kéékèèké àmọ́ ibi táwọn náà dé wàlẹ ناقص لعقل بكنا ولا يتكبر على ناقص لعقل لنفسه ẹn tá a rí i pé tó bá ti sọ̀rọ̀ ẹlòmí wà fẹ́ pé láàrin àwùjọ ah, ṣẹ́rí èèyàn ní láti learn dynamics àti deal pẹ̀lú àwọn èèyàn ẹlòmí wà fẹ́ pé ẹjọ́ wà láwùjọ náà ni tó ń bá fẹ́ sọ just báyìí kálukú wò pé ah, kí là ń sọ kí là ń tún sọ báyìí ara yín náà dẹ̀ ni kó de la àf tẹ́ ẹ̀ bá learn láti let go tẹ́ ẹ̀ bá jẹ́ kó express ààrẹ ẹ̀ àwùjọ yín náà ẹ̀ padà máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan náà ni. ó ní ẹni tó jẹ́ pé ẹ ò pọ́pọ́lọ rẹ̀ òkun tó ẹ má fi hàn pọ́pọ́lọ rẹ̀ òkun wọ́lẹ̀ fàkiri lè fàkiri ẹ má dé ò pẹ̀lú aláìní ìní mánà tí ó fi mọ̀ pé ẹ̀ńtírìtì òun tó pọ̀ òun nítorí báyìí ló á mi lù jẹ̀ ní àbẹ̀ wal-muqabala á lò pẹ̀lú oníkálukú pẹ̀lú dáadáa pẹ̀lú àánú wal-muqabala bima taqtadi al-hal ní tí bùkátà bá ń béèrè fún ká máa fi lò pẹ̀lú àwọn èèyàn watanshariha lahu suduruhum nítorí bá máa welcome tó bá máa accommodate oníkàfẹ́ bá wọn lò ẹ wọ example tí mo mú pé nísìnyí I've got so many friends uh, who are willing to help who are willing to offer uh, their their time and their resources. Because course, ọba jẹ́sà ọmọ lọ fẹ́ràn but yet mo máa lé nítorí oníkálukú kìíní ẹ̀dẹ̀ máa ń rí ilé ẹ̀ tó mi. sọmọ kan sí eléyìí ní ń bá bíi pé nǹkan tó wà practicable ni to ń ṣe láti show pé bóyá any extraordinary trait àbí thing so kó lè la àfọwà gbogbo wa ẹ jẹ́ ká lẹ́yìn láti mọ bá a ṣe báwọn èèyàn lò bẹ́ẹ̀ tán bá fọ̀gí tán bá fẹ́ wá kàmá let's go kàmá let's go ẹ jẹ́ kí n parí pẹ̀lú àdìsí anagawa Muhammad sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ ìtùkà anábì sallallahu alayhi wa sallam anábì sọ pé المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم mùsùlùmí tó interact pẹ̀lú àwọn èèyàn dáadáa tó máa ń let go tó náà bá fẹ́ khairu min alladhi la yukhalituhu ó lóore jẹ́ tó dẹ́ pé kì í mix máwọn èèyàn lọ wala yasbiru ala adhahum kò dẹ́ ń lè overlook kan lè mójú kúrò láàrin ọkọ àtìyàwó ẹ̀jẹ̀ alert go láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀jẹ̀ alert go láàrin ọmọ sí bàbá ẹ̀ let go ọ̀gá sọmọṣẹ́ let go ọmọṣẹ́ sọmọṣẹ́ ẹgbẹ́ let go bí láìfù ṣe move nìyẹn àfọ̀jọ̀gbọ́n sí àbúlé àtàyè akọni kí ló sọ fún wa òun sọ fún wa nínú ọ̀rọ̀ lára ọ̀rọ̀ mọ́mù ṣáfi ni mo fẹ́ lọ ẹjọ́ ọ̀rọ̀ mọ́mù ṣáfi ìmọ̀mù ṣáfi rahimahullah ta'ala al-Mutallibi alayhi rahmatullah kí ni wọ́n sọ mọ́mù ṣáfi sọ pé lamma afawtu wa lam ahkid ala ahadin arahtu nafsi min amil adawati rí ìgbà tí mo let go tí mi kankan lẹ́mìí sẹ́ni kankan mọ́ pain ìdààmú tó máa ń wà níbi pé kéèyàn máa kíìpù malice ọkàn mi sì sì ní ń bẹ ẹni tí ò bá ti máa let go ọkàn rẹ ó ti busy jù tọkàn bá ti busy ó máa show nínú attitude gbogbo ẹni tó bá ti máa ń bi pé àbókí ló ṣe yín àbókí ló ń ṣẹlẹ̀ èèyàn ní láti work lórí ara ẹni yẹn Imam Shafi'i rahimahullah ọ̀nà lamma afawtu wàlám akid ala ahadi ìgbà tí mo learn láti let go tí mi máa ní grudge against ẹnì kankan mọ́ ní tí o bá rí kò ṣe ó ní arahtu nafsi min amil adawa ọkàn mi sinmi níbi wàhálà níbi káyà sókè fún pé lágbájá ó sọ̀rọ̀ mi lẹ́yìn lágbájá ó ń bà mí jẹ́ lágbájá bí mo ṣe ṣe fún tó kò appreciate ẹ̀ so ó wá ń tẹ̀síwájú ó ní èmi ò háyè àdúgbò ìdá òyà ti yé èmi á máa kí ọ̀tá mi ti ń bá rẹ̀ lè adfa aṣáárọ̀ á ní bítẹ̀hìyà ti kí n lè bá a gbé aburú lọ pẹ̀lú kíkí tí mo kí yẹn. èmi ò fi kíkí sọ lẹ́nu ni nígbà tí tán tí mo kí dáadáa àwọn táwọn bá ti gbọ́n tó sọ lẹ́yìn nípa mi ìmọ̀ mo ṣáfi ní ẹ̀ wọ́n mọ̀ pé kí ló ní màá yìí ṣe ìyẹn dáa tó báyìí ó tún bá sọ̀tẹ̀ lágbájá alábòsí ni ọ ẹni yìí ṣe dáadáa sí ọ mo dẹ̀ mọ̀ pọ́ta ni ẹlòmíì gbogbo ọ̀tá ni ó mọ̀ gbogbo ọ̀tá ni ó mọ̀ mu àìmú gbogbo ọ̀tá inni o hayi aduwe inda ruyati wọ́n sábà ní màá yára kí ọ̀tá mi ti ń bari lè àtúfà àṣàrò àní bí tẹ̀síyà ti kíkì yẹn mo fi gbé aburú lọ ni ó ní wa ó zèhìrì alibishọ lili insani obgedovo ẹni tí mi ò sì fẹ́ dọ́kàn ẹni tí n fẹ́ parí máa máa tójú ká sí máa ṣe kí ni ẹni tí n fẹ́ tí n fẹ́ dọ́kàn dọ́kàn máa tójú ká sí nítorí kí ni ẹni ọ̀hẹ́yà wàá fà ṣàlọ́ wa ní bí tẹ̀hìyà ti wà ó dé wọ̀lbí sọ lili insani obgedovo kọ́lẹ́ni tí mi fẹ́ dáadáa nígbà mi màá máa tujú ká màá máa yára máa kàmá ń kọ́dà àṣà kọ́lbí mahabati bíi pé ó ti gbogbo ọkàn mi ìfẹ́ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ kún ọkàn mi tó pé ilé ayé ó kéré ju pé kéèyàn kàn máa hold malice grudges lọ. ó ní anáṣọ dáhùn wàdáwọ̀ náà sì kúrò bóhùn mú wọ́n fi ti zàlè mú kọtí olùmọ wa dáa ti anáàsù dáhùn àwọn èèyàn àìsàn ni wọn wà dáhùn náà sí kúròbó òmù àìsàn àwọn èèyàn ìgbà tí wọn sì máa ń kó rán yàn nígbà tí wọn bá súnmọ́ wọn ó tún wọn kí tá bá súnmọ́ àwọn èèyàn á rí dọdọ ṣáìdì wọn ó ní wàá fèé ti záàlì mú kọtí olùmọ wa dáa ti wàá fèé ti záàlì mú kọtí olùmọ wa dáa ti tábọ wá sọ pé gbogbo ẹni tó ṣẹ̀ wá ni la fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ láfẹ́ bẹ ẹ̀tọ́ wa a nílẹ̀ nìkan tá màá bá ṣeré mà tá a bá fi jìnnà sáwọn èèyàn tá a bá fi òde grudge jù sáwọn èèyàn ìfẹ́ ò máa gé ànáṣọ dáhùn wàdáhùn náà fi kọ̀rọ̀ bóhò mú wàfẹ́ ètè zàlẹ́ mú ọtí olùmọ̀wá dáàtì ó ní àwọn èèyàn àìsàn ni wọn o téèyàn bá ti téèyàn bá ti bá wọn ṣe èèyàn ò mọ̀ bí tán kù sí èèyàn ò ra ìsọ̀tì ń bẹ lára wọn wàfẹ́ ètè zàlẹ́ mú tí bá fún fẹ́ isolate rẹ̀ ah, àwọn brothers wọ́n disappoint me àwọn brothers àwọn ah, really left me down wà fi ti zá àlè mọ kọtì olùmọ àdáàtì tó bá lò ṣe mọ tó bá cut pẹ̀lú everybody kọtì olùmọ àdáàtì ìfẹ́ tànàbí sọ pé tàbá ti ní àníwá àlùjànnà ó ti ń gbé ìfẹ́ yẹn nìyẹn kọ́dé la àfùwà ìyá ìkùwà ẹ let's go. وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله جزاكم الله خيرا أنا في أباني جسم الله أطاع ó شني ṣe ní òkúta adúpẹ́ fọlọ́run ẹgbẹ́ngbà tí a bẹ̀rẹ̀ mú sọ náà pé ìwọ̀n tí ó bá ju ọwọ́ ẹ̀mí ẹ̀ lẹ̀ fún ìpọ̀nà ọ̀dọ̀ ọlọ́run yóò rí ìtàn adúpẹ́ fọlọ́run tó fi Islam kẹwàá àwọn àyà tí wọ́n ń sùn fún wa yìí èyí tó ti lè fún àǹfààní jù náà ni pé ká lọ ra apply ẹ bá bu sọ́yìn ṣe sọ lánàá ẹ lè tún gbọ́. In fact, and share behind the Sinatiata compile the world ní kó di ìwé tàlẹ́kà ní sọ́mọ́rì kàbáṣá. Ọlọ́run bá fi Islam kẹ́ ọ, ọlọ́run lọ fi Islam kẹ́ ọ. Ó kù sọ ìtàn fún akáwọn náà wá wo mélòó ọ̀bí how much of àwọn nǹkan wọ̀nyí la fẹ́ lò. Àádé ìbẹ̀rẹ̀ sí transformation ní ṣẹ̀yìn wa, wọ́n láì fọlọ́gbọ̀n. Tẹ̀wá ti mú pé mo fẹ́ lu òfin ọlọ́run àyà àní mo fẹ́ lò kí n wá ṣe gbogbo tó máa tèkì láti máa rí pé kí ní ilẹ̀ ń ṣẹlẹ̀ ní láì kò ní pẹ́ táwọn ìyàwó wá fi máa sọ pé alhamdulilayi bó ti change o àwọn ọmọ náà wọ́n sọ bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ò sọ àwọn ọ̀rẹ́ ò sọ lábà máa dá sí níwájú àwọn èèyàn lábẹ̀bẹ̀ ń dáadáa náà níwájú ọlọ́run àbẹ̀ ọlọ́run ó ṣe lè mìíràn fún wọn bá ṣe gbọ́ yìí ó dùn létí ó tẹ ọkùnrin lílo rẹ̀ tí ó fi wá transform rẹ̀ tí ó fi mú growth rẹ̀ wá sí gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíìsì rẹ̀ ọ̀nà kó fi ṣe ìdókòwò kan kọ́rọ̀ wa lọ́rọ̀ lílò lẹ́yìn tí a ti gbọ́ lẹ́ẹ̀kan sí kọ́nà ọmọ ẹ̀sùn fún àwọn ìlú rẹ̀ ẹ jẹ́ ká kí ẹ̀sà rẹ̀ ráì ká pàdé láàárọ̀ ọ̀la ọ̀run rà kó ṣe pàdé wa ní àárọ̀ yìí ṣe kó wá ní èkó mo ń ṣe lẹ́kṣọ̀ ní àjà tó bá ti di táìmù yẹn àtúnpadà sí ẹgbẹ́ ọmọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìwà iná lọ́wọ́ sí àbọ̀.